ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يده الله فلا مضل له ومن يلد فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ورسولك نبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó sọ wa di òní láì ní wá gba àsìkò ìdánilẹ́kọ̀ọ́ tá a fẹ́ sọ̀rọ̀ lórí òní nípa ìkan nínú àwọn ẹ̀dá tí ọlọ́run dá àti àwọn ọmọ ogun rẹ̀ tí wọ́n jìjọ wà pọ̀ èyí tẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ nínú alukur'anul karim ọ̀rọ̀ tọ́lọ́run fi pamọ́ rárá ni tí ó pọ̀ kọ́dọ̀ òdìdí súrà kan lọ́lọ́run sọ ní orúkọ rẹ̀ bí àwọn màlẹ́kà ṣe pàtàkì tó nínú àwọn ẹ̀dá tọ́lọ̀ ń dá tí wọ́n jẹ́ ní ọlọ́run pátápátá tí wọ́n ìyapa ọlọ́run pẹ́tẹ́pẹ́tẹ́ bó ti wọ̀ ọ́ ma àṣẹ ọlọ́run ni wọ́n máa ń tẹ̀lé gbogbo ìgbà kò sí suratul màláìkà nínú alukoranul karim àwọn ẹ̀dá tí a fẹ́ sọ̀rọ̀ wọn yìí tá a mọ̀ sí aljin àwọn àlùjànnú àwọn ẹ̀dá yìí

kódà ò lè kéwú kọjá àfa o ṣùgbọ́n yóò máa ṣèyàn nílá burú bọ́lọ̀ ń bá gbà fún ọ̀nbẹ nu àwa múmìnì ẹni tí wọ́n máa ṣàṣìyàn pé ẹni tó rí ṣe kọ́mọ́ rí ṣe mọ́ ẹni tí wọ́n máa ṣe nǹkan sẹ́yàn láti lè pa pé kó kú ẹni tí ó ṣoògùn síyàn láti fọ ẹlòmíì lójú ẹni tó bí ó lóyún tí ó sọ pé fẹ́ kó ni kó ti lọ́ọ́ bí tí ó sì máa ṣe nǹkan sí pé kó lọ́ọ́ bímọ lóde ọ̀run ọ̀nbẹ nu bá a ṣe rí ń gẹ́lẹ́ bẹ́ẹ̀ làwọn àlùjànnú náà rí tẹ́ pé múmìnì ń bẹ́nu wọn kèfèrí ń bẹ́nu wọn tí kèfèrí bá ń ṣèkà léèyàn ni àbálùjànnú kò ní bá ní lójijì torí pé kèfèrí ni ẹni tó bá fọ́jú tán bá lọ́ fáwọn tó fọ́ ti ju àwo lọ ṣùgbọ́n àti ọ̀sẹ̀yàn lè mọ̀ oníkéyìn ò jẹ́ múmìnì kó jẹ́ mùsùlùmí kó tún máa ṣèkà kó máa fa burúkú àwọn èèyàn ìyẹn ni ó ṣèyàn lè mọ̀ bó ṣe wá wà ní ọmọ ẹ̀dẹ́nìyà tí ó jẹ́ mùsùlùmí tí ó máa ṣàyẹ̀dá sáwọn èèyàn bẹ́ẹ̀ náà ni àwọn àlùjánu tó jẹ́ mùsùlùmí ń ṣàìdá sáwọn èèyàn wọ́n ń ṣiṣẹ́ èèyàn tí yóò jẹ́ran wọn wọ́n ń ṣiṣẹ́ àwọn tó jẹ́ran wọn nínú ọ̀rọ̀ àlùjánu ọ̀rọ̀ àlùjánu bíbẹ rẹ̀ nínú alámùnà gẹ́ẹ́bì lọ́wọ́ bíbẹ àwọn àlùjánu nínú alámùnà gẹ́ẹ́bì lọ́wọ́ níbẹ̀rẹ̀ sọ́tù bákọ́rọ̀ ọlọ́ni dhalika kìtàbù láàárọ̀ ìbàfẹ́ hudan lil muttaqin alladhina yu'minuna bil ghaib ayẹlẹ kẹta nù Quran chapter two verse three ngbàtí ń sọ̀rọ̀ Quran alápàlẹ́ pé tíra yẹ ọ̀rọ̀ mi ọlọ́run ọba ni kò sí èmi jí mi kọ́rọ̀ ọlọ́run àbọ̀ ọlọ́run kọ́ ọ̀nà àmà ni fún àwọn olùbẹ̀rù ọlọ́run ọlọ́run á fẹ́ júwe àwọn tí ń sọ olùbẹ̀rù ọlọ́run al-muttaqin ó wá ní alladhina yu'minuna bil ghaib àwọn tá nígbàgbọ́ sí al-ghaibu ń tọ́pamọ́ fún ojú láti rí ṣùgbọ́n tí ń bẹ tí wọ́n sì gbàgbọ́ pé ń bẹ lára ni àlùjànnú wà nínú àlọ́gẹ́bù lọ́wà inú nǹkan tó pamọ́ fún ojú láti rí tó sì ń exist tí ń bẹ gangan fúnra rẹ̀ ọ̀sọ̀ òdìdí súrà kan ní súratul Quran chapter seventy two ọlọ́run sọ súrà lòdì lórúkọ ẹ̀ ìyẹn nìkan kọ́ àwọn àyàwó akọ́nà alukuran rẹ kẹtẹ pọ̀pọ̀ gbà tọ́lọ́run fi lo kẹ́límà àlìjẹ́ nù tàbí plural rẹ torí pé tí wọn mufradi ni singular ni náà ni ṣùgbọ́n tó wà singular plural rẹ ni àlìjẹ́ nù tó ní ṣáda lórí tálífù náà rò lẹ́yìn jim àlìjẹ́ nù. No ìyẹn ló wà ní sọ́ọ̀tù rahman Quran chapter fifty five àtàwọn suwaru mi tọ́lọ́ ti lu bóló yẹn tó ti lu ọ̀pọ̀ wọn. nínú ọ̀ràn àlùjẹ̀nu tá a bá ní àlùjẹ̀nu náà ismul jinsi ni orúkọ ìran ni fáwọn ẹ̀dá kan tí ojú ò lè rí báyìí naturally téèyàn bá lo oògùn kó wẹjú èèyàn lè dá wọn rí àyàfi ẹni tí wọn bá tún fẹ́ attack ẹni tí wọn bá fẹ́ rọ́ọ̀lù o lè rí wọn sójú báyìí o lè rí lọ́kùnrin o lè rí lóbìnrin o lè rí ni tí ò ní jọkùnrin tí ò ní jóbìnrin o lè rí ní ẹ̀dá míì tí wọ́n máa ń gbáwọ̀ rẹ̀ wọ̀ tọ́lọ̀ ti sọ nínú àlùkùrán rẹpẹtẹ pé wọ́n lè gbáwọ̀ wọ̀ wọ́n yí padà sí nǹkan míì èèyàn lè rí nígbà míì fẹ́ pé yọ dàlúyàn lójijì gírì yọ wẹ̀ pé eégún èèyàn ó sì pé tọ̀ ń bọ̀ yóò sì parí sára rẹ̀ ìgbà míì àáríyàn tí ọ̀gá gbogbooro táà ní lè rójú ẹ̀ àmọ̀ wúlọ́wúlọ́wúlọ́ ń gbọ́ lásìkò kankan ní sẹ́wọ̀n fẹ́ntẹ́wọ̀n ọfẹ bẹ nìyẹn jà ló fi fara hàn yọ ga ju ọ̀pẹ lọ ọ̀pẹ àgógó yọ ga jù lọ ẹni tó bá lè farabalẹ̀ pẹ̀lú ìpayà náà ti ń wò lọ ẹ padà rí pé lórí ẹ lókè lọ́hùn iná green lè tàn red yellow purple tí ọ tàn sórí wọn ìyẹn á rí pé ọyẹ oh ẹsùn ti pàdé àdánwò irú yẹn ti occurs many people ní Ìbàdàn outside Ìbàdàn tí wọ́n ti rí sójú báyìí tí wọ́n kó sínú problem lórí ẹ orúkọ fáwọn tó jẹ́ ẹni ibi láàrin wọn tí wọ́n jẹ́ kèfèrí tán sì ń ṣe ìkàlójú méjèèjì mo ti sọ mẹ́rẹ̀ rọ̀ wípé àwọn múmi ni wọ́n náà ń ṣèkà bí múmi ni mùsùlùmí ọmọ ẹ̀dẹ́ nìyẹn náà ṣe ń ṣèkà bẹ́ẹ̀ làwọn náà máa ń ṣèkà ṣùgbọ́n orúkọ fáwọn ìkànnù wọn ẹyọ ọ̀kan rẹ̀ ń jẹ́ ṣèitán orúkọ yẹn gbajúmọ̀ pọ̀ lẹ́nu gbogbo ara ayé nítorí gbólóhùn yẹn ló ń lò fún bàbá àwọn àgbà ibilis lánàtúlẹ̀ àlẹ́ nínú alukoranu karim ó sì lo ọ̀pọ̀ rẹ̀ plural rẹ̀ tó pè ní ṣayàtìn ṣayatin ọlọ́run lò nínú àwọn verses Quran ọ̀pọ̀ ṣètọ́nù oní ṣayatin nínú èdè Lárúbáwá plural nù fún ṣètọ́n. lílo yìí ọ̀nbẹ̀nu sọ́tù bákọ́rọ̀ verse one and two Quran chapter two verse one and two tọ́lọ́run lò ní ṣayatin wà tábàwọn mọ́tà tó ṣayatin nù ala Suleiman wà má káfàrọ̀ Suleiman walakinna ṣayatin nà káfàrọ̀ ṣayatin lọ́lọ́run lò nínú ẹ̀ àwọn tó jẹ́ ẹni ibi kèfèrí ẹni ibú ọ̀tá ọlọ́run ṣàyàtẹ́nì lórúkọ tiwọn lórúkọ tó kárí wọn ẹnì kọ̀ọ̀kan tí wọ́n bá sọ pé mùsùlùmí àbí mùmínì individual àwa náà lórúkọ tiẹ̀ ní lára mùsùlùmí mú ni lèmi àtẹ̀yìn wà tẹ́nì kọ̀ọ̀kan sì lórúkọ ní ṣùgbọ́n orúkọ kan pàápọ̀ òun ni alimuhuminu àbí alimuslimu mùmínì mùsùlùmí ẹ individual náà lórúkọ tiẹ̀ ní èmi lórúkọ tèmi ní àfa àdórúkọ tiwọn ní afa dorúkọ tí wọn ẹnì kọ̀ọ̀ká dorúkọ tí ẹ̀ ní lọ́kọ̀ àti lóbìnrin wa bẹ́ẹ̀ ni gbólóhùn ṣàyàtìlì di orúkọ tọ́pa àwọn kèfèrí àwọn àlùjánu pọ̀ tó yà àwọn afáfin mọ́ sọ yìí pé tabatẹ̀rẹ́ kẹ́límẹ́tù ṣèyítọ́n àbí ṣèyàtìn singular bi plural rẹ̀ ọlọ́run ní fa sáwọn kèfèrí inú wọn nù níbi bá ti fẹ́ kó gbogbo ọjọ́ pọ̀ pé mùsùlùmí àti kèfèrí àlùjánu jẹ́nu ni ó àbí jáánù òní ó ń sọ̀rọ̀ pé mùsùlùmí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nù ibi tá a ti ẹ pé kò sọ̀rọ̀ mùsùlùmí bẹ́ẹ̀ kẹfẹ́rí kẹlẹ́ fẹ́ sọ̀rọ̀ rẹ̀ ṣèyítọ́ náà bí ṣèyàtì ní olò ṣèyí tí mò ń wíyé díẹ̀díẹ̀ fine eléyìí ò ní ní ọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ díẹ̀ nínú ìgbàgbọ́ mùsùlùmí ẹ̀ka nínú ìgbàgbọ́ wa òun ni ìgbàgbọ́ sí pé ọlọ́run dáhùn ẹ̀dá tí ń jálùjànù tíra tí mo mú dání yìí fatawa lajatu daima lilbuhuth elmiya wal ifta fatawa àwọn àgbà afa orílẹ̀-èdè Saudi Arabia lajina àwọn àgbà afa Saudi Arabia lajina àwọn tíjọba dálẹ̀ fanijẹ́ lajatu daima lilbuhuth elmiya wal ifta àwọn tó ń ṣe research lórí Islamic knowledge àti ìdá ẹjọ́ nípa ẹ̀sìn ìfòsí ọ̀rọ̀ ẹ̀sìn níjọba nínú ilẹ̀ Saudi Arabia volume one tíra yìí ni mo mú dání alimujaladu awari tẹ́kẹ́ volume yìí alakida níbẹ̀ nínú ẹ̀ one to four alakida ni ìgbàgbọ́ nínú ọlọ́ àtàwọn tó ní ká gbàgbọ́ òun ni volume yìí volume two náà akida ni volume three akida ni volume four akida ni ọ̀rọ̀ ìgbàgbọ́ ni nínú fatawa yìí nínú page two hundred and seventy seven rẹ̀ page two hundred and seventy seven fatawa tí mo fẹ́ kà briefly wọ́n sọ fún wa nípa ìgbàgbọ́ wa gẹ́gẹ́ bí mùsùlùmí àti ntọ́lọ ní àgbàgbọ́ wọ́n fẹ́ sọ̀rọ̀ ẹ̀fà briefly kí n ra sáré kà wọ́n ní anasu kólikọ̀ abóhùn mintẹ́ẹ̀nì ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọlọ́run dábàá bá wa àgbà ti sànàbí adamu aleyhi salam látara ẹrọ̀fọ̀ yẹ̀ẹ̀pẹ̀ àti omi tá a rò pọ̀ tá à ń pè ní ẹrẹ̀ òní ọ̀fìdá bàbá wa àgbà fún masọ́ra basharan sawiya lẹ́yìn dídá yẹn ọ̀dọ́mẹ̀ẹ́dẹ́nìyàn tọ́nàró sàṣàn tó dúró dọ́gba wàtánà sàràmínú àwòládùhù àwọn ọmọ rẹ̀ wà bẹ̀ sí jáde látara rẹ̀ tí kàwọn tọ́ lọ lọ́nà àwọn tá à ń bọ̀ lọ́la nínú ọmọ ọmọ rẹ̀ láṣẹ wàlìjì nù wàlìjì nù àwọn àlùjánu tí wọn khuliqu min narin wọn dá wọn látara iná thumma saru ahyaha lẹ́yìn dídá látara ni wọn di àlàyé minihum adhukur wa minihum al-ina àwọn ọkùnrin akọ ń bẹ nínú wọn àwọn abóse ń bẹ nínú wọn wa minal jinni wal ins gbogbo tí ń jẹ́nu èèyàn àtàlùjẹ̀nu kọ́ni orísìlá iléhìn nàbíyù sallallahu alayhi wa sallam àpapọ̀ wa àtàlùjẹ̀nu àti èèyàn lọ́lọ́run náà níbí wa Muhammad sallallahu alayhi wa sallam sí kójú ṣiṣẹ́ fún. faminihum man amana bihi ọ̀nbẹ nínú àwọn èèyàn àlùtàlùjẹ̀nu tó nígbàgbọ́ sànàbí Muhammad sallam wa minihum man kafar ó sì ń bẹ́nu wa wàlẹ̀ ìsì ìran mẹ́ẹ̀dẹ́nìyàn kọ́ọ̀dì yóò dí àlìjìn ọmọ èèyàn lè ṣe àlùjánu léṣe wọ́n wọ̀ yà á lámù àwòlà yà téèyàn ọmọ ń gbà mí pé o ti ṣe àlùjánu léṣe àbí kọ́ mọ́mọ́ wa ní bẹ́ẹ̀ làwọn àlùjánu náà yóò dì ní ìsì àwọn náà máa ṣe ọmọ tí ọmọ ní ọmọ èèyàn nígbà míì ọ̀hún àbí bá mi kọ́ sọ́dẹ̀ ní tí ọmọ gbára dálẹ̀ tí ọ yà wòlé torí ẹ̀ ọ dàrú ọ yà tulu àbí kọ́ pọ́ mẹ́ẹ̀dẹ́nìyà kàmáàna ẹ̀ẹ́sì kọ́dù yúùdì àlẹ́ ẹ̀ẹ́sì wàyà dòrò bọ́mọ yẹn náà ṣe máa ń fi nira ka ìyẹn ẹgbẹ́ rẹ̀ tí ọ máa fi ara ní tí ọ máa ṣàyídá sí bẹ́ẹ̀ náà àlùjánu yúùdì àlùjẹ́ni àlùjánu náà máa ṣe sùtá a máa fara ní àlùjánu ẹgbẹ́ rẹ̀ kí n má sọ̀rọ̀ lọ́tọ́pọ̀ lórí ẹ̀ wọ́n á mú àwọn àyà wá wọ́n ní khalaqal insana min solsolin kalifaka sisuatu rahman tí mo sọ lẹ́ẹ̀kan nù ọlọ́run dọ́mọ ẹ̀dẹ́nìyàn látara solsolin kalifaka látara àmà yẹ̀ẹ̀pẹ̀ tá a fomi rò tọ́wọ́ á níhò nínú tá a bá fọ́ gba tí ọmọdún kókókó bí gbàtà ọmọ kòkó lálẹ́ kọ́ àgbẹ̀tàn tẹ́ bá fọ́ gba yọmọdún kókókó amọ́mọ ẹ̀dẹ́yìn lẹni tó níhò lára náà bá fọ́ gba yóò máa dún kókókókó kòtò ìpọ́lọ́ fẹ̀mí sí alábọ́lọ́ sí baba adamu alayhi salam eninu wa khalaqal janna min marij min nar ọlọ́wọ́ adá wọn àlùjánu àlùjáná plural nù ọlọ́wọ́ ni mo dá wọn min marij min nar látara ìdíjọ́ náà ti ń jò girigiri Ibn Abbas radiyallahu anhuma ó ní ti jẹ́ mari tó bẹ nari ó ní iná tí tó ń jò lóòkè ti máa rẹ́ẹ̀dì yẹn tí iná bá gan àárín rẹ̀ ọ̀yẹ́ lónìí ọwọ́ ọ̀parí ẹ̀ ní ọ̀rẹ́ẹ̀dì ibi tó rẹ́ẹ̀dì níbi ọwọ́ ọ̀parí náà tó tọ́ pọ́nrẹ́rẹ́ rẹ̀ òun gangan náà fi dáhùn àlùjáná fúnra ọlọ́run ló sọ bẹ́ẹ̀ fún rẹ̀ nusratu rahman aya fourteen àti fifteen quran chapter fifty five verses fourteen and fifteen. Ah, ọlọ́run tọ́lá rẹ̀ ga òun gángan fúnra ẹ pa àwọn ọmọ èdè ènìyàn láṣẹ tábà alẹ́ mọ́ bíbẹ́ àlùjánu ẹ̀ ń bá dá òtí bíbẹ́ àlùjánu òun tán ó di kèfèrí kò ní gbàgbọ́ sí ntọ́lọ́ ń sọ nìyẹn ẹ̀ ń bá ní ọ̀sán àlùjánu kò ní gbàgbọ́ sí ọlọ́ ń sọ torí pé ò tí ì rí ọ̀sọ́ pé ò sí tọ́ ọ bá fẹ́ rí ọlọ́run fi hàn tọ́ ọ bá fẹ́ rí láyé gangan ọlọ́run fi hàn ọ wà gbà pé ntòní òsì ń bẹ nígbà tí kíjokíjo bá bẹ̀rẹ̀ kọlọ̀nkọlọ̀ wà ń bẹ̀ ọlọ́run sọ nínú sọ́ọ̀tù nahali aya Quran chapter sixteen ní sọ́ọ̀tù nahali aya ninety eight dé one hundred rẹ̀ wípé kí àwa tá a jó ń gbàgbọ́ òdodo tá a gbọ́ lọ́n gbọ́ tá a gba ànábì Muhammad sọlá ń gbọ́ tá a gba tíra ọlọ́run ti ṣàlùkò rẹ̀ kẹrin gbọ́ ká máa sáde wọn ọlọ́run kú lọ́wọ́ èṣù àtàwọn ọmọ ogun rẹ̀ ọlọ́run ní fẹ́ ìdákọ̀rọ̀ ọ̀tàlùkọ̀rẹ̀ àná tó bá ń fẹ́ kí Al-Qur'anul Karim fasta'idh billahi minash shaitonir rajim wá àṣàjì lọ́sọ́dọ̀ èmi ọlọ́run kó lọ́dún èṣù ẹni gbèjìnà sí kẹ́ẹ̀mí wá àṣàjì wá sọ́dọ̀ mi sádi mi sọ pé mo sádi ọlọ́run kó lọ́wọ́ èṣù ẹni gbèjìnà sí kẹ́ẹ̀ ọlọ́run ètò òní tẹnìkan bá ní òsì etí òsì ni ọlọ́run á ń sọ fún wa pé mi kó lọ́dọ̀ rẹ̀ kẹ́ ẹ má látara rẹ̀ ọmọ pé ọmọ tó ń sọnù ní òsì ọlọ́ọ̀ni nàó lẹ́sàlàwùsùn tọ́ọ́nù dájúdájú o èsù tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí o kò ní ìkápá ni o lórí aladina amanu àwọn tó bá gbèmí ọlọ́ọ̀ba gbọ́ wà á láàárọ̀ bihim yatawakkalun tó sì yẹ pé ọlọ́ọ̀ba wọn ò ní wọn gbára lé ó fẹ́ràn pé nǹkan méjì lọ́lọ́ọ̀ ń pè ní protection fún wa kó lọ́wọ́ èsù àtàwọn ọmọ ogun rẹ̀ nǹkan àkọ́kọ́ al-imanu billah alalẹ́dínà àmọ́nù àwọn tó gbèmí ọlọ́ọ̀bá gbọ́ ẹlẹ́ẹ̀kejì òní tawakulu ìgbára lọ́lọ́run wa ala rabbihim yatawakkalun àwọn tó kọ́ lọ́ọ̀bá wọn nìkan ní gbára lé tẹ́ẹ̀ bá ti ń gbára lé nǹkan mi yàtọ̀ sọ lọ́run ó ti fi rẹ̀ ẹ̀ lẹ̀ fún èṣù láti àtàkì kó sì sọ sídìí lórí èèyàn kó rí i ṣe kí nǹkan máa ṣèyàn ẹni tí ó gbọ́ lọ́wọ́ gbọ́ ó ti fi rẹ̀ lẹ̀ fún Jésù kó máa gbá síbi tó bá fẹ́ nǹkan méjì àkọ́kọ́ nù kò tí ì tán ṣùgbọ́n méjì inú ẹ̀ nù eléyìí ó dúró bá wọn inú suratul mu'minun sura twenty three ẹ lọ sí suratul mu'minun aya ninety seven àti ninety eight ọlọ́run tó láre gàtó sọ báyìí wípé ti eight. a'udhu billahi minash shaitanir rajim wa qul rabbi a'udhu bika min amazati shayatin wàhùdù bíkà rọ́bì ànyàbùrù. ọlọ́ọ̀ni máa sọ wípé èrè onígbàgbọ́ òdodo máa sọ wípé mo sádi ọlọ́ọ̀ba kó rọ̀bì àhùdù bíkà mi àmàzà ti ṣàtẹ̀ sọ wípé èrè ọlọ́ọ̀ba mi o mo sádi ọkọ̀ nínú ìgbé ọ̀rọ̀ ọbú ọ̀rọ̀ kèfèrí èrò ọbú ìgbésínlẹ́mí àwọn ṣàyàtẹ̀ àwọn èṣù mo sádi ọlọ́ọ̀kọ̀ ń bẹ́ẹ̀ rí ìbàjẹ́ gbésínlẹ́mí ẹni wa a'udhu bika rabbi an yahdurun mọ́sádìrí ọlọ́run ọba mi kó n bí káwọn èso dàpọ̀ pẹ̀lú mi lórí àwọn nǹkan tí n bá ń ṣe an yahduruni fi umuri kulliha má jẹ́ wọn dàpọ̀ pẹ̀lú mi tí n bá lásìkò pẹ̀lú ìyàwó mi má jẹ́ sùn èmi àti ìsojọ́mọ́ bá lò tí n bá fẹ́ jẹun má jẹ́ sọ lómi bí oúnjẹ tí n bá rìnrìn àjò má jẹ́ sọ mi rìn pọ̀ tí n bá sùn má jẹ́ sọ mi sùn tí n bá dáwọ́ lé nǹkan méje so pẹ̀lú mi lórí ẹ̀ bọ́ sáàdì ọlọ́run kò mi kọ́ pẹ̀lú mi nínú àwọn àlámọ̀rí mi ntọ́lọ̀ bá tọ́lá rẹ̀ gá ń sọ fún àdúrà tá a máa ṣe fún ààbò rẹ̀ yóò fi hàn sí a wípé ntọ́ pàtàkì tá a gbọ́dọ̀ wọ́ lọ́ọ̀ ní olùṣọ́ wa olùdáàbòbò wa lórí ẹ̀ òun lọ́ ntọ́ pàtàkì pọ̀ ni kì í ṣe tí yóò fi awẹ́ wa ọwọ́ dẹ́ngbẹ́rẹ́ tí yóò fi mú nínú suratu nas last chapter of the holy quran kẹrin quran chapter four and fourteen verse yẹn chapter yẹn àti n tó ṣáájú rẹ̀ suratul falaqi qul a'udhu birabbil falak, chapter one and thirteen nurse nìkan màá ní kí wọn ó ké tá ẹ bá ti gbọ́ yé lédè lábá gangan yóò ti mọ aburú ti máa ti ọdún èso wá ọlọ́wọ́ á pín àwọn èṣù ó pín méjì ó pín èṣù sí méjì ó ní àwọn èṣù ń bẹ nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn àwọn èṣù wọn ń bẹ nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn bẹ́ẹ̀sù ṣe wà nínú àwọn àlùjáná ẹ̀kẹ́ sọ́tún nas. a'udhu billahi minash shaitani rajim bisimilahi rahmani rahim wal a'udhu bi rabbin nas malikin nas. إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس ọlọ́run tó lára ga ó ní kúrò a'udhu bi rabbin nas ìrẹ́ onígbàgbọ́ òdodo máa sọ wípé mo sáà di rabbin nas ọba tọ́dọ̀ mẹ́ẹ̀dẹ́nìyàn màlẹ́kì nàásì ọba tó ní èèyàn lánàá tán yányá èèyàn á máa ṣe nǹkan tán tí n téèyàn ṣe tí ò ní ní kápá ni lórí ẹ̀ mọ́ kì í ṣe tọ́lọ́run lílé yan ọ̀dọ́mọ ẹ̀dẹ́ ènìyàn ó tún á lágbá lórí ọmọ ẹ̀dẹ́ ó tún á jẹ́ ìláhì nàásì ọba tẹ́kọ̀ọ́ ni màábùdù lè nàásì ọba tọ́mọ èèyàn gbọ́dọ̀ máa sìn tí ò gbọ́dọ̀ sìn nǹkan mímọ́ kó o ń bè kí làwọn á ń sáde ọlọ́run sí àti gbogbo ó kí rẹ̀ tó fi kíra kó níbi aburú ròyìn ròyìn tí mo alátọ̀dọ̀ kanas ṣèyítọ́n tí mo wá sínú ẹ̀mí ọmọ èdè yẹn látọ̀dọ̀ èso tí ọmọ sọ sí yẹn létí tí ó sì máa wọnú ọkàn lọ tọ́kà ó sì máa ro nǹkan mí nìsín tọ́jà aburú tí n ṣe nǹkan ẹ máa sáàdì mí kò ń bẹ́ẹ̀ aládé ìwásíwísọ fèsò dóore nas mínàlè jẹ nàti wà nas ẹni tí máa gbé èrò ogún ròyìn sẹ́mi ọmọ ẹ̀dẹ́ nìyà minal jinnati wan nas látọ̀dọ̀ àwọn àlùjẹ̀nu wan nasi àtàwọn èèyàn abú ọmọ àlùjẹ̀nu mú yàn <laughs> pé èèyàn abú ìbẹ̀nu àlùjẹ̀nu èèyàn abú nu bẹ ní human beings àwọn ẹ̀dá yẹn olórí kẹlẹ́sẹ̀ méjì alápá méjì àwọn èèyàn abú kunu wa rẹ̀kẹ̀tẹ̀ tí ń gbélé ayé ṣebi tí ń gbélé ayé ṣèkà ẹ sáà di èmi ọlọ́ọ̀ba tí mo níyìn tí mo dá yín tẹ́ ń jọ́sìn fún kó n bí aburú wọn sóra méjèèjì wà lára sóra àtàgbọ́dọ̀ máa ké eléyìí ò ní ọjọ́ ìkan nínú tí èmi àtẹ̀yìn tí a gbọ́dọ̀ lọ dìmú sọ́wọ́ tá a sì ẹ kì í suratu sọ́ọ̀d suratu sọ́ọ̀d òní sóra thirty eight al-Qur'anul Karim àyà eighty àti eighty three rẹ̀ ẹ̀jẹ̀ akẹ́yẹ̀ náà kó tó di pé a máa lọ. A'udhu billahi minash shaitanir rajim. فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين فسجد الملائكة كلهم أجمعون إلا إبليس استكبر وكان من الكافرين ọlọ́ọ̀tọ́ la rẹ̀ ga sọ fún wa nípa ṣèitọ́n bàbá àwọn àgbà ìbìlísù lórúkọ ẹ̀ ọlọ́run ti dárúkọ ẹnu àyà wọn ọlọ́run nígbà tó ń dà níbi àdámọ́tà aleyhi sọláàtù asàlám tó ń pàṣẹ fáwọn mọ̀lẹ́kà lẹ́yìn ìdánwò tí wọ́n ṣe fún wọn tádámọ̀ páàsì ìdánwò táwọn mọ̀lẹ́kà fìdí rẹ̀ mi tó pé wọ́n ọmọ ìbéèrè tó bí wọn òun ni ó sì fi mọ̀ wọn àìfimọ̀ wọn yẹn bẹnu sọ́tù bákọ́rà Quran chapter two láti verse thirty two lọ sí sálẹ̀ sí thirty four ọlọ́run sọ bẹ́ẹ̀ fún wa nígbà táwọn ọlọ́run fẹ́ dá níbi Ádámù aleyhi salam tó sọ fáwọn màlẹ́kà pé òun fẹ́ dá ìdá kan tí ọmọ lọ lo ilẹ̀ ilẹ̀ ayé táwa náà rẹ̀ ò ní ọmọ lọ lò táwọn màlẹ́kà sọ fọlọ́run pé kí ọlọ́run tún fẹ́ dá wa sí àwọn ìdí tí òfin ẹ̀kọ́ dá wa wọ́n sọ fọlọ́run pé àwọn ẹni tí ó dorí ilẹ̀ tán tí ọmọ lọ ṣèbàjẹ́ tí ọmọ dẹ̀jẹ̀ lẹ̀ táwọn táwọn sì jẹ mọ́lẹ̀ ká táwọn ń ṣe àfọ̀mọ́ àtọ́pẹ́ fún ọlọ́run gbogbo ògbà táwọn fọgbà rẹ ya fi dídá mọ lórí àwọn èèyàn tó mọ èyí tí ò ní sábúrú kọ́mọ́ tó lọ dá nǹkan mí. ọlọ́run sì sọ wọn pé òun mọ tí wọn ò mọ ọ̀dà ànábì ádámù alayhi salam ó sì mọ dáa tán gẹ́gẹ́ bí wọ́n ti sọ nù sọ́ọ̀tù sọ́ọ̀dì ta kékeré pẹ́ẹ́nì sí àyà ìtìjú nígbà tó mọ tó dáa tán tó pé lẹ́dà tọ́lọ́ wọn gbé ìdánwò dé láti tẹ̀sán mọ̀lẹ́káwò lórí nǹkan tó bí wọ́n léèrè asma kulli shay orúkọ àwọn nǹkan tí ń bẹ ńlẹ̀ musamiyat yẹ bá àwọn afọ ní tafsir ṣe máa ń wí. wọ́n sọ fọlọ́ pé subhanaka la ilma lana illa ma 'allamtana innaka anta alimul hakim. a máa ń ka kọjá tó fi ma wá a dáhùn kankan máa kọjá tó fi ma wá ìmọ̀ tó bí àyè kò sí lọ́dọ̀ wa àmà. nígbà tí fàfọ́mọ́fọ́lọ́ ń tán tó sì ti jẹ́ wá ìmọ̀ wọn lórí ẹ̀ ọlọ́run sọ fún anabi adamu aleyhi salatu wasalam pé kó dárúkọ àwọn nǹkan náà fún wa kí gbogbo wọn máa gbọ́ adamu náà ọ̀dàmà ọlọ́run fi ma ni ọlọ́run ni wà á lámà adamu làásùmá àkúlà fún màrọ́dọ̀hún alàlùmọ̀láìkà fàkọ́lá ń bẹ̀ òun níbi àsùmá ìhàwù láì in kuntum sadiqin ọlọ́run ló fi ma adamu náà kò ń kọ́lọ́ dàmà tó yẹ kó jẹ́ pé ntọ́lọ́wọ́ bá fi ma wá àlè ma èèyàn lè kẹ́kọ̀ọ́ tó pọ̀ tí ó sì ṣe graduate university tó bá lọ ṣe waec láì ka ìwé waec láì àwọn textbooks waec ó ti graduate university possibility kó fèlè wá tí ó bá kà ìlú àfàtẹ́ pé teacher ó máa test students pẹ̀lú examinations àti test ìjọba náà wà lọ́wọ́ máa test àwọn teachers náà ó promotion yìí náà máa ṣèdánwò àwọn teachers máa ń fìdí rẹmi tó lọ́ọ́ ti kàwé tipẹ́ ìtàn kọ́ ọmọ nìkan oṣù ni wọ́n ń kà wọ́n kàwé mìíràn nígbà àwọn sẹ́tà kan tọ́kọ́ lọ fún ìdánwò wọ́n bá ìdánwò pàdé kò sí promotion tó pé láyé kọ́ lọ́n fi nǹkan mọ̀ yìnyín lé dàmà bẹ́ẹ̀ là àfa náà kò sá àfa àtọmọ gbogbo nǹkan tán yọ mọ ntọ́ lọ́n fi mọ́ ma ẹlòmíì ọmọ nǹkan mi tó wọn ọmọ òun náà ọmọ nǹkan mi tẹ̀ nìyí náà ọmọ wà á lamà ádámù la sùnmọ́ àkúlà ọlọ́ọ̀lẹ́ mi fi gbogbo orúkọ nǹkan mọ́ ádámà òun náà ọ̀ dàmà fún rẹ̀ kọ́ lọ́n fi ìmọ̀ tí ó wúlò fún akófin mọ̀ wá Allahumma alimna ma yanfa'una wanfa'na bima alamtana kọlọn fi ìmọ̀ tí ó wúlò fún akófin ma wa kó sì aláǹfààní àtàrà ń tó fi ma wa. aa ádámù morúkọ àwọn nǹkan wọn kò àsìkò àmàlẹ́kà pé ẹ̀sùn jáde àfọ̀n fasajada malaikatu kulluhum ajma'un gbogbo amalika náà sùjádà fún adama illa ibilisa ibilisa istakbaro wastakbaro wa kana minal kafirin àyàfi ìbílísù nìkan la'natullahi alayhi aba wastakbaro ọkọ̀ àlìbá ọkọ̀ láti ṣe ntọ́lọ̀ nǹkan aláṣẹ kó ṣe wastakbaro ó ṣe mọ́tòmọ́tò wa kana minal kafirin ó sì di kanu kèfèrí nítorí ẹ̀ làwọn afáfin máa ń sọ yìí pé ẹ̀ṣẹ̀ ìbílísù la'natullahi alayhi tọ́sọ̀dọ̀ lórí búlọ́dọ̀ ọlọ́run ìbáwò wàlẹ̀sìtìkìbárò ni àlìbá wàlẹ̀sìtìkìbárò ìkọ́ àṣẹ ọlọ́run ní títẹ̀lé àti ìgbéraga olóṣù sábàbí ẹ̀ṣẹ̀ ànábì ádámù aleyhi salatu wasalam tó ṣe sábàbí ká lè kó làlùjẹ náà wá sórí ilé ayé anisiyan wàlà kó láyé dé ilà ádámù min fanasiya wàlà méjìdáwò azima nínú sọ́tò tọ́ ha. Quran chapter twenty ìparí ẹ̀ apá àṣẹfáàní bíi Ádámù aleyhi salam má dédi igi báyìí o igi yìí o má dédi rẹ o tọ́bẹ̀ dédi rẹ ọ́ dẹni yẹpẹrẹ dọ̀ mí o ọlọ́ọ̀ni fa nẹ́sìyà Ádámù gbàgbé nẹ́sìyà ó gbàgbé not deliberately not intentionally nẹ́sìyà ó gbàgbé falam najidilawo azima ọlọ́ọ̀ni àbá kò sí nínú ẹ̀mí rẹ̀ pé màmá yapa ọlọ́run lórí tí mo ṣe yìí kò sí lẹ́mìí ẹ̀ ọlọ́run gẹ́gẹ́ ṣe tẹ́síkìyà rẹ̀ ọ̀fọ̀ mọ́ ọ̀wẹ̀ mọ́ bí ẹ̀sẹ̀ tó ṣẹ̀hún ìgbàgbé ló mú ṣe nítorí sábàbí ìgbàgbé òun àgọ́ ní ìsìn náà o ń ṣàrànú wá sí òní àgọ́ tó sábàbí ìgbàgbé òun òun kọ́ lọ́dá gbàgbé wọ́n tàn débẹ̀ ni a sì gbọ́ inṣàlá lónìí náà pẹ̀lú yọ̀ǹda ọlọ́run. nínú sọ́ọ̀tún làárọ̀ f sura kejì alukur'anul karim quran chapter seven verse sixteen and seventeen wọn ó ké fún wa ní ìsìn inṣàlá. أعوذ بالله من الشيطان الرجيم قال فبما أغويتني لأقودن لهم صراطك المستقيم. ṣèyítọ́nù lánàá tulẹ̀ àlè nígbà tí ọlọ́run bínú ìkọ̀ àṣẹ ọlọ́run àti ìṣègírímọ́ká ìsì ọlọ́run tọ́lọ́ ń bínú sí tán tọ́lọ́ ní kó jáde kó omi tọ́ wà yẹn kó dẹni yẹpẹrẹ kó máa lọlẹ̀ lẹ́ni tó di yẹpẹrẹ látòní lọ. ó wá ń sọ fún ọlọ́run padà pé kọ́lọ́ ń lọ́run lára títí dijọ́ tá yóò tó parẹ́ kó o mọ̀kù títí tá yóò parẹ́ ọlọ́run sì yọ̀ǹda fún un wa kunta minal munzari. innaka minal munzari. ó ti di ẹnìkan tá a fi ilẹ̀ táyé parẹ́ njọ́ táyé ọba dópin ló tó kú máa lórí ilẹ̀ ní kété tó ti gbọ́ yẹn tán ó wí nǹkan mi fọlọ́n ó yẹ wá kí n tẹ kọ́kọ́ ké. kọ́lá fábímọ́ agowáyé tá ni. ó ní torí pé ìrìn ọlọ́run bá ti bínú sí mi báyìí. o ti sọ mí dẹ nìyẹn tẹ́rẹ́ pé ń jẹ́ yà á gbére kí ni wàá máa ṣe gbà náà. dípò kó túbọ̀ lẹ́yìn bá ṣe tẹ́yìn bá ṣe ẹni tó lágbára lórí èèyàn ẹni tí ó bá ṣe é máa ń bẹ̀bẹ̀ tá a ti rí pé ẹni tó lè jẹ oúnjẹ ló ń ṣe yóò mọ̀ bẹ̀ pé forí jẹun àṣìṣe ni o ò ní ṣe rú ẹ̀ mọ̀ ṣùgbọ́n Iblis ò ṣe bẹ́ẹ̀ lánàá tó lè àlè e, orí ní lé fábì má àbúwẹ́ ìtàní lọ́wọ́ ti sọ mí dolo ìlú báyìí làákùdá nà láwọn siratal mustaqim àwọn ọ̀nà ẹ̀sìn rẹ tó ọ̀fẹ́ kára yóò ṣe tí wọ́n èdè nìkẹ́ rẹ ń lọ dènà tí wọ́n bẹ̀ níjẹ́ wọ́n ṣe ń dènà tí wọ́n níjẹ́ wọ́n sẹ̀sìn làánú àwọn èèyàn tó bí ẹ̀sìn lẹ̀ ti ń ṣèrànù láyé làánú wọn fi ń ṣe mí ọgbọ́dọ̀ máa ṣe mú mi ní torí pé èèyàn parí pátá yóò lo ayéra dáadáa ìgbẹ̀yìn ayé rẹ̀ ò ní dáa àlùkàbọ̀ ò ní dáa àwọn èèyàn sì ń fi ìbàjẹ́ wọn fi ń sayọ̀ ní ní nàìjíríà lónìí wọ́n kọ ẹsẹ̀ rẹ̀ wọ́n máa yọ ẹlòmíì ó nínú sáà yóò di kẹfẹ́ yóò ní i found it you found the hell fire o ti rí iná ajá àrùn ẹ̀tọ́ fẹ́ wọ̀ o ti rí ọ̀nà tọ́lọ́ fi máa bínú sí o ti rí lóòótọ́ you been led astray o ti sọnù máa yọ kí ló dé tó fi ń sọ bẹ́ẹ̀ nítorí pé àjẹgbodò ń wẹ̀ ní kọ́ra ẹni tọ́mọ̀ yìí pé kò sí nígbà tóun ti lè ṣe ní tó ní kóun ṣeun òun ti dẹ́ni ìyà òun ti wá sọ fún pé kó yọ̀ǹda òun títí jọta yóò tó tán ní kóun náà tó kú ti yọ̀ǹda fóun ìyẹn àwọn afáàtún ní káàdì mú sọ́wọ́ téèyàn bá burú bíi ṣe ìtọ́nù tó bá tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ọlọ́run forí jìn tó bá béèrè nǹkan ọlọ́run ní torí pé burú kọ́ lọ́mọ ṣe nǹkan tó fẹ́ fún un tó àti rí pé nàṣíbù ẹ̀ ní òpin tó ń fẹ́ fún láyé ni yóò fún ọ̀run ni ò ní fún lálùjáná torí pé ẹ̀ ń bá ṣẹ̀ṣẹ̀ tó tó báyìí ẹ̀ṣẹ̀ kéèyàn gbẹrù gbọ́n rí sàṣẹ ọlọ́run ẹ̀ṣẹ̀ kéèyàn tó máa ṣe gírímọ̀ káyìn wájú ọba tó dáa wọ́n pé èèyàn bá lọ lọ́hùn kò yẹ kó béèrè kankan lọ́hùn tó dáhùn kọ́lọ́ ń gbà fún un pẹ̀lú bẹ́sẹ̀ yẹn ṣe tó yẹn ó tún béèrè ọ̀dọ̀ ọlọ́run pé kọ́lọ́ ń lọ́hùn lára àdìjọ́ tá yọ ọ̀pá rẹ ọlọ́run ni mo yọ mo ti fi jọdá yẹn fún ọ ọ wà bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà náà ló ti àbẹ̀ sísọ nǹkan mi wọ́n mọ̀ sọ àwọn èèyàn kó lójú ọ̀nà ẹ̀sìn rẹ òní jẹ́ wọn ó ṣe o ọ̀ya. thumma la'atiyannahum min bayni aydihim wa min khalfihim ó ní gbàwájú ń gbàwájú wa bá wọn afa ibnu abbas bi ala ni huma ó ní wájú ó ní umuru la akhirah ń sọ ma pé òsì ti ń jẹ ọ̀run kankan téèyàn bá ti lè kú ó ti parí kò sí àjíǹde lẹ́yìn ikú yọ parẹ́ sínú yẹ̀pẹ̀ ni èyí jẹ́ wọn gba ọ̀run gbọ́ gbélé pé wọn ó ṣiṣẹ́ rẹ̀ wàmílì khalfihim èyí máa ṣe lójó yẹn pé lé ayé ní pàtàkì ẹni ayé bá sì yẹ lọ́run náà yẹ ẹ má lé ọ̀run kankan ayé ni ẹ mójútó ẹ gbàgbé àlùkè àmà ọ̀ya. wà á àyèmá nìyí. èyí gbègbè ọ̀tún wá bá wọn iṣẹ́ tẹ̀yàn ṣe ti fírí yọ̀nà ọlọ́run kọ́ di wọn wà á ń ṣàmà ìlèhìm. èyí gbègbè òsì èyí gbà wá bá wọn ẹ ń bá gbáwájú tí ń rí mú tí ń bá gbẹ̀yìn tí ń bá rí mú èyí gbọ̀tún tí ń bá rí mú bẹ́ẹ̀ èyí gbòsì tí n bá rí mú bẹ́ẹ̀ ọ̀ya. wàlá tajidu aktharahum shakirin. ó kò ní kóso tí ò sọ níbo ni ò sọ kò sọ òkè kò ní sọ pé àmì fọ òkè hìn torí pé fọ́ọ̀kù ibẹ̀ làṣẹ ọlọ́run ti ń sọ kalẹ̀ tó bá fẹ́ gbọ́ òkè yóò yí lọ́wọ́ òun náà lè dárúkọ òkè. wàlá tajidu aktharahum shakirin. ó ìní ọlọ́ọ̀ba ò ní rí inú àwọn ẹ̀dá rẹ̀ tọ́ ọ dá yìí ò ní rí ọ̀pọ̀ wọn ọ̀pọ̀ wo ní jẹ́ni rẹ ẹni èmi ìsùn ọ̀jẹ̀ wàlẹ̀ yá dòbìlà ọlọ́kọ́lá à ń bẹ̀ nínú àwọn tọ́lọ̀ ti làlá wa ọlọ́mọdé àpàdà parẹ́ mọ́jà àpàdà síbi tí ọ̀dà ẹ̀yin náà population yẹn ti ń bẹ lórí ilẹ̀ ayé lónìí ẹ wá gbé population mùsùlùmí sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ èyí tí ò ju twenty percent gbogbo yẹn ti ń bẹ lórí ayé lọ mùsùlùmí kò ju twenty percent lọ èyàn ti ń bẹ lórí ayé tọ́jà mùsùlùmí lọ́ọ́ ayé táwa nù rẹ̀ lónìí China own the most populous country in orí ayé the most populated area in the world China ni China ni koso tamba tá a bá pín gbogbo ara ayé sí márùn one fifth gbogbo ayé ni population China one fifth gbogbo èèyàn tí ń bẹ láyé òun ni China nìkan ninety eight percent Chinese kèfèrí ni wọ́n ninety eight percent Chinese kèfèrí ni wọ́n ninety eight percent kèfèrí ni wọ́n population China lónìí one point five billion ó lé díẹ̀ ni followed by India India ló next to China in terms of population India less around one point three billion the population India seventy-eight percent Indians are non-believers kèfèrí ni seventy-eight percent Indians ní China less than forty-six million ni mùsùlùmí àwọn less than forty-six million yóò tún lè ṣe ẹ̀sìn openly níta gbangba province ɛyɛ ɔkoso nkyɛn na ne province musomi tɛpɛ ninety percent musomi bɛyɛ na ngbe tiantan province wọn lè ṣẹ̀sán kúnlẹ̀ daily ni chinese government máa ń pa wọn nítorí pé wọn ò gba àìsí ọlọ́run gbọ́ ìkan nu population musomi ní india ni wọn over around one point three billion ní india musomi india less than two hundred million ni less than two hundred million ó bìí pé musomi gé òpé ntọ́lẹ́ni one billion ní india nìkan. India àti China pọ̀ àwọn méjèèjì ní kóso wọ́n ti mú wọn fọdún gbogbo ayé gbogbo ayé gbogbo yẹn ti mẹ́ lórí ayé ìdákàdá mẹ́ta gbogbo ara ayé China àti India ni <laughs> yóò júwe fún Indonesia ó ní kọ́ńtì kan so tí population mùsùlùmí bẹ̀ pọ̀ ju gbogbo ayé Indonesia ni Indonesia ó sì pé three hundred million. mo ń sọ eléyìí láti sọ fún wa wípé wàlá àtẹ̀jìdù aktharuhum shakirin tí ìbílísù wí ọ̀pọ̀ àwọn èèyàn tó ọ̀dá òní jẹ́ni rí ọlọ́run ó ṣẹlẹ̀ lórí ayé bẹ́ẹ̀ èèyàn díẹ̀ ni mùsùlùmí lórí ilẹ̀ ayé kódà tá a bá ń sọ̀rọ̀ population mùsùlùmí pé a jẹ́ one point four billion tá à ń pera wa and so what ẹ fi lẹ̀ jẹ́ àjọjì ẹ̀ nínú population mùsùlùmí nàìjíríà kí ni percentage àwọn tí ń kírun bẹ́ẹ̀ irun lọ́ọ́ bá gbogbo ẹ̀sìn lẹ́yìn imani mùsùlùmí tí ń kírun ní nàìjíríà ojú twenty percent lọ nínú population wa eighty percent ọ̀ kírun tẹ́ ẹ bá sì fẹ́ dá òtí ẹ ẹ kàn ẹ kàn mọ́sáàsìrè alihamudulilayi kọ́ ló ń gbàdẹ́ sìn láyé àtàlùkìyàmà gbogbo àwọn tó lówó lára ẹ mọ́sáàsìrè ẹ ẹ ṣe sẹ́ńsọ̀ mùsùlùmí tí ń bẹ ládùúgbò yìí ní sọ̀ràǹdì yìí pẹ́pẹ́ mọ́sáàsìrè yẹ kí wọ́n ti máa kírun ẹ wá káyé èèyàn tó kírun bíi ní subi ẹ wá kàtí ẹ wákàtí asri ẹ wákàtí magrib ẹ wákàtí ishai pẹpẹlẹ sixty ní bámbẹ láyé ká ìtọ́ ẹ̀kọ́ máa kírun mọ́ṣáláṣí tó jẹ́ lé mùsùlùmí ilé tí population àwọn tí ń kírun nù rẹ̀ tí wọ́n wá kírun mọ́ṣáláṣí látàárọ̀ dalẹ́ tabakapo kò ní ju ilé márùn lọ́nu sixty houses tó ẹ̀kọ́ kírun mọ́ṣáláṣí èèyàn mélòó ni ó kírun déédéé densely populated muslim areas ní Ìbàdàn bí ọjà àbá bí ìfọ̀kọ̀ bí oríta mẹ́rin bí agbeni bí oríta apẹrin bí ìdí arẹrẹ bí ilé tuntun akademi pẹpẹ area yẹn ó wà contested pẹ̀lú mùsùlùmí àwọn mọ́sáàsì wọn ẹ̀rọ tẹ́kì population rẹ̀ èèyàn mélòó ló kírun nínú àwọn mọ́sáàsì ẹ mọ̀ pé àwọn tẹ́ ń kírun nílẹ̀ Yorùbá kò ju five percent mùsùlùmí ilẹ̀ Yorùbá lọ tí ìbá ṣe náà dára sàárù mọ́ tàbí twenty percent ní kírun èèyàn mélòó ní kírun nílẹ̀ Yorùbá baálé mọ́sáàsì sáfù méjì èkún láwọn mọ́sáàsì tí ìbá sojú ọjà bíi gbági bíi sọpáàtì bíi ògùn pa bíi dùgbẹ̀ tí ìbá sojú mọ́sáàsì ojú ọjà mọ́sáàsì àdúgbò kọ̀ọ̀kan sáfù méjì ò lè kún bí tá a dẹ̀wò náà dé nínú aburú tí ṣètọ́nù ń ṣe bàbá mú bàbá wọn àgbà tàbí ká pé nínú aburú táwọn èso ń ṣe ṣàyàtìn ìkànnì ẹni tẹ̀síyé nù wá tẹ̀síyá náà aburú kan decorate kan beautify ntọ́jà aburú lójú èèyàn kọ́ máa wọ̀n yàn kí ntọ́jà dáadáa ọmọ wọn pẹ́pẹ́ àìdáni ọmọ wọn yàn lára aṣẹ́ wọn nìyẹn wọn ó kẹ́ àyà kan fa nísìnyí tí wọn ní tí ìkè mọ́ fẹ́ sàlàyé díẹ̀ lórí ìyẹn kan tó kẹ́ àyà wọn káfi di tí mo fẹ́ sọ yìí mú inú suratul anfal àyà forty eight Quran chapter eight verse forty eight ní suratul anfal Quran chapter eight verse forty eight mo ó kẹ́ fa nísìnyí fàápẹ̀júwe nínú ọ̀nà tẹ̀sùn ń gbà ṣe nǹkan burúkú lọ́sọ̀ fún yàn ó ní pé ẹni tọ́lọ̀ ń kọ́ irú ilé ìfún ilé tó bá di bí mọ́sáàsì tó da báyìí tó fáìn tó rẹwà arẹ akàn aṣẹlọsọ aṣẹfáǹsì èsì gbà míì nínú ilé táìsì síbẹ̀ tó bá irú tọ́lọ̀ tọ́lọ̀ bá ṣerú ilé kápẹ́ fún yàn ti ń dáyàn lọ́rùn yìí tọ́lọ̀ bá ṣe fẹ́ nìkan tó wá rìn sádùúgbò òbòmíì ọwọ́ arílé míì wọ́n á kun léyìn ní green dípò kọ́lọ̀ tiwa yìí ilé green yẹn máa wọ̀n ilé ilé wà níwọ̀n ma ọ̀dà lásán náà ilé ti tọ̀ ọ́ yẹ yàtọ̀ sílẹ̀ yìí o possibility kí lè tiẹ̀ tóbi jù lẹ́yìn gan lọ́wọ́ o possibility kí lè tiẹ̀ rọrùn jù lẹ́yìn lọ́wọ́ o green kọ́lọ̀ tẹ́kun lé mi wọ́n máa wọ̀n ilé ọ̀wọ̀ àtẹ́lójú ẹ̀ yọ máa wọ owó bí ó ṣe rówó tó ìkúlé tiẹ̀ náà ní green ìkànnù rú ẹ̀ orin kọ́ lọ́wọ́ fún yẹn lóbìnrin tó dúdú níyàwó ó dúdú ọ̀ ń dán àbáwọ̀ fún yẹn lóbìnrin tó pupa naturally ó pupa ó sì ń dán yàn ẹni tó ní níyàwó tó arábìnrin mi ìtọ́jú aṣẹ́wó àwọn tó máa ń lo oògùn máa wú máa wú tọ́nù ọyọ bí ọrùn tìdí ọyọ gbogbo ara ọyọ obìnrin yóò máa wà mò ń pè mi nà ó èmi náà bad ẹ mo fẹ́ kájọ mọ move ìyàwó rẹ̀ dájọ́ nìyẹn lọ ìyàwó rẹ̀ dáa jùlọ ó dáa jùlọ ní ẹ̀dá ó dáa jùlọ lẹ́wà ó dáa jùlọ níwà ó dáa jùlọ lẹ́sìn èsù pàápàá lélẹ̀ o akéèké mi lára ìjọ mi lára rẹ̀ tatansẹ́kọ̀ mi lára rẹ̀ kò lóore lára ọmọ rẹ̀ ò lè jáde nú ẹ̀ ọkùnrin ọ̀ máa kó owó tí ò lè kó fún ìyàwó ẹ̀ lé yọ̀ máa kó fún un yóò máa ra aṣọ tí ò dẹ̀ fún yàwó yóò máa ra fún yóò máa ra ọkọ̀ tí ò dẹ̀ fún yàwó yóò ra fún yóò lọ kọ́ ilé tí ò lè kọ́ fún yàwó yóò kọ́ fún. ara tẹ zinu ṣètọ́nu lè ní nsání àṣẹyìá èso ọmọ ṣe ìbàjẹ́ lọ́sọ̀kọ́ mẹ́ẹ̀dẹ́nìyà èyí ó sì rò pé n tó ń ṣeun gan lọ́dà ẹ wá gbọ́ àyàtọ̀ lọ́n fi sọ̀rọ̀ ẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم وإذ زين لهم الشيطان أعمالهم. ọlọ́run ní ìgbà tí ẹ máa rántí o nígbà tí Èṣù ṣe iṣẹ́ ẹbí ntí ọ̀dà tó ṣe lọ́sọ̀ọ́ fáwọn kèfèrí Kùrẹ́ṣì wakọ. wakọ lala gọọli balakumu liyawo mamina nẹẹsi. iwa sọ fún ọ wípé èmi ni Sheikh Najidi ẹ bá ti ka tẹfisiru Kùránì yóò ti mọ àyà yìí Sheikh Najidi òun ni bàbá àgbà olórí gbogbo ìran Najidu lókè Saudi Arabia lọ́nà Riyadh òun ni Najidu province ni ní Saudi Arabia èmi ló lórí wọn mọ àjọ ẹ̀yìn kùrẹ́ṣẹ́ mẹ́kà láti rìn lọ lójú ogun tẹ́ lọ yìí ni ogun náà lọ wọn lọ sógun Badiri lágọ́líbà lákùnrin yẹ́wò mọ̀mí nàdínàs wàá ní járò lákùn kò sẹ́ni tó lè borí yín mọ̀ ń bẹ pẹ̀lú yín àjọjọ́ ogun yìí àwọn èèyàn mi náà fẹ́ dé ọ̀ya. falamma taro atil fiatan nakaso ala akibaye. sùgbọ́n gba àwọn jẹ́ pápá ogun torí àwọn màlẹ́kà tá ń sọ̀kalẹ̀ láti sánmà ń pẹ́ pé àlùjánu ni ṣètọ́nù ni bílísù ni ọgbà wo èèyàn wọ̀ wá ni lọ́wọ́ di sí fàwọn aramọ́ka ọwọ́ àtàwọn síbàjẹ́ ibi wọn ò ti parẹ́ ọ̀tàn wọn lọ ọbẹ̀ nígbà tó rí àwọn màlẹ́kà tá ń sọ̀kalẹ̀ láti ojú sánmà láti wà nàrí ọ̀sán lọ́wọ́ àtàwọn mọ̀mẹ́rin nakaso ala akibaye ọbẹ̀ sì fẹ́yìn rìn wọn ní sẹ́kọ̀ọ́ ó ní ìní àrọ. ọ̀kọ́lá ìní bari ọ̀mìnkún. ó ní mo yọ ọyọ sẹ́nu ogun yìí o. ìní àrọ máa la tààrọ ọ̀nà yìí. ti rí tẹ́yìn òrí o. ìní àkọ́fù lọ. ẹ̀rọ ọlọ́run ìyá ọlọ́run lé o. wallahu shadidul iqab. ọ̀rọ̀ tó níyà o òun ò lè dúró déyà rẹ̀ ló tún dànù ọba sá lọ ó sì ti tàwọn débẹ̀ àwọn ti fojú rí àdánwò ẹ má bàtọ̀ gun bá di ẹ mọ̀ tó ju wọn rí mbẹ́ ṣètọ́nù padà lẹ́yìn I tanya sí ìbàjẹ́ tẹ̀ ń bá kó sínú ẹ̀ tán èso ní ìnìbàrí omi ètò òsè ọ̀kìn mi ò wọ́n ló mi kọ́ mo ṣe o òwúrọ̀ tẹ̀dé bẹ́ẹ̀ o yóò ní ìmọ̀ yọwọ́ yọsẹ̀ ń bẹ́ẹ̀ o tó adijọ́ ọ̀dájọ́ wọ lọ́ọ̀dàrúdọ́ kó o ṣe kì í ṣe mi iṣẹ́ rẹ̀ nu ntí ó jẹ́ kó ọ̀rọ̀ ń yé wa ẹ̀sìn suratul hasri Quran chapter fifty nine ẹ̀jẹ̀ agbọ̀ntọ́lọ̀ ń wí ayah sixteen kàmásálì ṣèyítọ́ọ̀nì ni ẹ ti bẹ̀rẹ̀. kàmásálì ṣèyítọ́ọ̀nì ìkọ́lá lèlè ẹ̀ńsá òfò fàlámà káfárọ̀ rí ọ̀mìnkà ní àkọ́fùlọ́ ọ̀bàlá alamin. ọlọ́run ni ẹ má jẹ́ kéṣù ọ̀tàn yìí bó ṣe tán ẹnìkan tó sọ fẹ́ni ẹ pé ó kú fóró kọ̀tọ̀ lọ́hùn níbi ìkọ̀tọ̀ lọ́hùn lóore wà báwọn afa àkànlẹ̀ yorùbá náà ṣe máa ń sọ mo fetí ara mi gbọ́ nínú rédíò ní àwẹ̀ ẹ̀dọ́ta tá a fẹ́ èsù kan nílẹ̀ yorùbá sọ bẹ́ẹ̀ tó lé ẹni tí ọba jẹ́ èèyàn ò lè jẹ́ èèyàn ẹni tí ọba jẹ́ èèyàn kò lè jẹ́ èèyàn afa àkàtúnṣe sínú kẹsẹ̀tì ó lọ fẹ́ jẹ́ èèyàn láyé ó ní ọkọ̀ yìí kọjú síbi tí ọ̀fẹ́ kọ̀yìn sóhun tó dé èèyàn táwọn wájú padà sọ́lọ́hún kò ní ọlọ́mọ tó ń àforíjì ìgbà yẹn ló tó jẹ́ èèyàn láyé ọmọ ẹnu kí sẹ́ẹ̀tì táwọn aráàlú ń gbọ́ o àwọn tí wọ́n yẹ kí wọ́n gbọ́ tí wọ́n ń gbọ́ tí wọ́n ń rà wọ́n tó ra wọ́n tó máa gbé inú ọkọ̀ wọ́n tó gbé inú ilé ọ̀rọ̀ èṣù tí ń jáde lẹ́nu èèyàn tẹ́ sùn darí àwọn yóò sì tún máa péjọ wọ́n máa ra kí sẹ́ẹ̀tì wọ́n máa pẹ́ sẹ́ẹ̀tì tí àwọn yóò tó dúró tì wọ́n lórí ọ̀rọ̀ kọ̀rọ̀ ṣètọ́nù sọ fọ́mì yẹn pé ó sí pé kọ́ bá yẹn sùn ńgbọ́ bá sùn tán ẹni yẹn lóyún ó ní ẹni tó lóyún yìí táwọn yẹn bẹ́ẹ̀ gbọ́ kó lóyún mọ́ ọ lọ́wọ́ wọ àfa ọ̀rọ̀ náà wọ́n ó fi ọ sí ẹ̀sìn torí wọ́n kàn wọ́n wọ́n kàn ọ́ ni wọ́n ó lé ọ lóko pa ni kí á lọ wá àṣetò ìbọn bẹ́ẹ̀ ni ọ́ pa o kọ́ ọ ká kó wa sọ pé bí o ti ń tọ́jú rẹ̀ ló ti kú sáré ẹ̀sìn nu ọba gbà ó sì pọ̀ obìnrin lóòótọ́ pẹ̀lú oyún inú ẹ̀ ó bò mọ́lẹ̀ ṣètọ́nù bí àwọn èèyàn lọ báwọn èèyàn rẹ̀ ọmọ tẹ sọ́dọ̀ àáfàá kí ọba yín tọ́jú àáfàá ti bá a sùn ó ti fún lóyún nígbà tá àáfàá ọ̀fẹ́ kẹ́sì ní ohun tú ó ti pa ó ti bọ̀ ẹ lọ bèrè ọmọ yín lọ́wọ́ ẹ ẹ rí i pé mo ṣe wí lórí mo sì ní tìpà kan ní o mo gba bẹ̀ lọ lóòótọ́ ọmọ wa ń kọ́ sáré ti gbádùn wọn ó ní ọ̀gbádùn o kódà tó ṣe ti pa ó ti kú ẹ̀ẹ́n ó ti kú ó ń dà sáré rẹ̀ nù òun ti sẹ́ń ó ti dà báwọn máa ń sọ̀rọ̀ ọlọsọfọ bàlú bàlú ni ọlọmọ wa èso tà sí kó ṣe ṣìnà èso tà sí pé kọpa nígbà wọn mú lọọlù tọbàlú ní káwọn ẹmẹwàá ọlọmọ wa tán mú lọọlù ó tọ́ àpíà sí ó lé mi mọ tàn ọ́ sí pé kó ṣe ṣìnà tó fi ṣe èmi mọ tàn ọ́ sí pé kọ́ ọ pa kásìrì ẹ̀ lè bò tó fi pa èmi bọ́ lọ sọ fáwọn èèyàn rẹ̀ pé ká bọ̀ kó o ti pọ̀ mọ́ wa. ọwọ́ mi solution tó fi lè bọ́nu kí wọ́n pọ̀ wà mo tún lè là ọ́ tó bá fẹ́ kí n là ọ́ afa ló ń fẹ́ kọ́ là ọ́ gbà ń lẹ̀ èyí tó ṣe ó sùjádà fún mi ó forí kanlẹ̀ fún mi tó a ti forí kanlẹ̀ fún mi ń là ọ́ nínú àdánwò tó fẹ́ débọ̀ yìí ọ́ padà sáyé rẹ̀ àṣírí òní tú òní dẹ́ni ẹ̀sìn pẹ́pẹ́tẹ̀ yóò bá rí wọn sùjádà fún ọ ó forí lẹ̀ ó forí lẹ̀ tán sí tán disappear kò rí ma ọ wà tì wọ́n máa fa àdéhùn wọn pa Afa kú sí kèfèrí òun ní ta àwọn èèyàn lónìí táwọn èèyàn jáde kúrò nínú Islam pé àwọn níṣòro ìṣòro ló ní gan tí ń sọ ọ́ di kèfèrí tí solution ìṣòro yẹn ti ń bẹ nínú religions other than Islam isoro wo ló ní ṣé deception ẹ̀ta tí wọ́n ń tààyàn tá tá ń ṣe fọ́ wa ní tán gbáwò yẹn lójú tí wọ́n sọ ẹ̀sìn wọn di etí ọ̀sẹ̀sìn ma tí ò sí nǹkan kẹta fi ń worship Ọlọ́run rárá tí wọ́n sọ di ayé nìkan ogun èṣù ogun èmèrè ogun àjẹ́ ogun ìdílé ogun oṣó ogun ayé ọmọ ogun ọ̀run ẹ máa gbé sòrò bọ̀ wọn ò ní kankan tí wọ́n ṣe mọ́ lẹ́sìn àwọn tó ní ẹgbẹ́ wá sọ̀dọ̀ àwọn yìí nítò jùlọ ń bẹ lọ́dọ̀ wọn afọ́jú pásọ̀ mẹ́ lù tí ó ju rèé rí ẹ̀dọ̀ ní tí ó sì rí ẹ̀ńtí ikú ìlànà ṣàlà ó di tí kiri ó bí lọ́mọ pẹ́pẹ́ àti bàbá ẹ̀ ti yá ẹ̀ jésù lólu àtọ́dúgbalà wọn táwọn gangan sì bí odi tí jésù ò sì lè la òun odi òun dòní tí ó sì kú lòdì wọn lẹ́yìn máa mọ odi tí ń bọ̀ oníkẹlẹ́yìn tó sì bá jésù lówà tó lùgbàlà tí ó sì kú pẹ̀lú kéèrè àárọ̀ ọ̀tọ̀dọ̀ tí wọ́n skul àwọn abirùn kiri ọlọ́dà alẹ́ nbàdàn ti gbogbo òdu skul àwọn afọ́jú skul for the blind àwọn kiri oníyan ni skul for the deaf àwọn kiri oníyan ni skul for the handicapped àwọn kiri olóni àwọn abirùn tí wọ́n kọjọ sáwọn skul sí jésù ò lè ṣiṣẹ́ ìyá lára wọn kó sọ wọn dẹni tí ọ̀dà pé wọn alẹ́ yẹn máa gbé bọ̀ deception deception ẹ̀ta ẹ̀ta àwọn yàrá aláwọ̀ ní sọ̀rọ̀ wọn kò nínú sam o ò lè solution bi tọ́ lọ láéláé o kò nínú fry pan lọ sínú fire ni ìyẹn kò nínú abọ́ tí a fi gbé lórí iná ọwọ́ akọ́nu náà gẹ́gẹ́ fúnra ẹni tọ́ba lọ bẹ̀ ọtí ẹsẹ̀ bá ni àdéhùn ṣẹ̀ dé ni yọ parẹ́ dànù abẹnitọlọ bá fẹ́ràn tó dá padà ẹ̀yìn tó tó tó wúyẹ wà padà sínú Islam ibẹ̀ nìyẹn parẹ́ sí torí pé àwọn ní kékeré kan lọ́dọ̀ wọ́n ní ká máa sọ èèyàn pé yọọ da kíni kan ó sogun lé ayé rẹ̀ ó kù díẹ̀ ni máa kégbe onábàá máa kégbe yọọ máa fọkẹ máa gbàwẹ̀ àwẹ̀ tí ò ní adá tí ì parẹ́ bẹ títí ì tapata yóò adi agbálẹ̀ nù ilé ìjọsìn àbí ọmọ jẹ ètùmọ̀ falamma kafa ẹni tí sùn ní kọkọ tó wọn ọlọ́ọ̀ba yìí nígbà ọkọ̀tọ̀ ọlọ́run tán kọ́lá yẹn ní bàrí ehomink ó ní mo mọ́ mọ́sẹ̀ kó níbi ọ̀rọ̀ rẹ ọ̀rọ̀ rẹ ọ̀kàn mi inni akhafu Allah rabbal alamin èmi ń bẹ̀rù ọlọ́ọ̀ba ọba gbogbo ẹ̀dá àwọn àáfàá wa ibnu abbas radiyallahu anhuma ó ní amma qawluhu ẹ̀rí ọ̀rọ̀ rẹ̀ tó sọ wípé okòfó kọ̀tọ̀lọ́hún falama káfara kọ́lá yìí ní bari omi nǹkan nígbà tó ń kọ́tọ́ lọ́n tán ọ wá sọ pé mo yọ ọyọ sẹ́nu ọ̀rọ̀ rẹ Ibn Abbas ni bó ṣe rí nu yọ tẹ̀yàn sábúrú ni yọ padà lẹ́yìn èèyàn ìyẹn ò ní èmi jí nu ṣe ti ṣe tọ́nù nu àmọ́ gbọ́dọ̀ rẹ̀ sọ pé ní àkàfù láàárọ̀ bàlá mi fọwọ́ kẹ́dẹ́bọ́n gbọ́dọ̀ tọ́ kó ń bẹ̀rù ọlọ́run wọn ni ọlọ́ pa tọ́lá bẹ̀rù ọlọ́run yọ tẹ̀lé aṣọ ọlọ́run tó pàǹjọ́ ni kò bẹ̀rù ọlọ́run ìmọ̀ bí ń ṣe sọ́tì èyí káàdì ìmú sọ́wọ́ ọlọ́run tó láàrin ga ọ sọ fún wa nípa ẹ̀tàn tí èsù máa ń tan àwọn èèyàn tí ó sì máa dá wọn lọ́kàn lé pé ojú ọ̀nà tí wọ́n wà ìlú ojú ọ̀nà ibẹ̀ nìkẹ́ wà ibẹ̀ lórí wà tí ó sì síkẹ̀ ńbẹ̀ tí ó sòrí ńbẹ̀ lè mú àwọn èèyàn kan sínú kèfèrí ṣíṣe tí kèfèrí ó sì ń dá wọn lọ́rùn ẹ wo ìlú ìbàdàn lẹ́nu ọdún díẹ̀ sẹ́yìn ní ìsìn bí ọdún mẹ́rin sí márùn sẹ́yìn tí wọ́n gbé igbá ọ̀sùn kalẹ̀ ní ìbàdàn lójú méjèèjì lẹ́yìn ìgbà tí wọ́n ti dẹ ẹgbẹ́ èṣù lẹ yorùbá lẹ ẹgbẹ́ òdua lẹ yorùbá ẹgbẹ́ èṣù ẹgbẹ́ àwọn èṣù ẹgbẹ́ tó dáwọn yẹn padà kúrò nínú tọlọ́run lọ sínú kèfèrí tí wọ́n dálẹ̀ tán táwọn yorùbá láti ìbàdàn láti rúwà látàbẹ́kúta láti ìlú èkó láti jẹ̀bú látàwọn ẹlẹ́mìí tí wọ́n á parapọ̀ tí wọ́n á lọ sọ́sọ́gbó lọ bọ̀ ọ̀sán ẹ rí tọkùnrin tó bẹ tí olùkàkọ́ ń kó ìlẹ̀kẹ̀ sọ́rùn tó ń ọwọ́ tó ń ẹsẹ̀ wọ́n wọ̀ sọ wáìtì báyìí wọ́n ó de fìlà kan sí ibi ìfìlà abẹ́tí ajá báyìí ọlọ́sùn ni wọ́n wọ́n á ń tọrọ bára níbi ọ̀rọ̀ mùsùlùmí dojúrú dé nílẹ̀ Yorùbá àwọn gangan ni àwọn mùsùlùmí tó ń fún ní owó tó ń bá ti sáré bọ́ ọjọ́ wáìtì àmì gbàsẹ́ báyìí wọ́n fún lówó ni ẹ̀ tọ́ pẹ́ fún lówó torí ọlọ́sàbọ̀dé Allah àwọn èèyàn fún lówó mọ́ ó wá di pé àwọn olóòsà làwọn èèyàn fún lówó tí ń fi hàn wípé òòsà ti wọnú ẹ̀mí wa ti wọnú ẹ̀jẹ̀ wa lọ ju bẹ́ẹ̀ sìn ọlọ́run sì wọnú ẹ̀jẹ̀ wa lọ nílẹ̀ yorùbá àwọn eléyìí yẹ kí wọ́n bọ́ táwọn ọmọ rẹ̀ ní tí ò fún ọ lówó tẹ́bi ọ́ pa wọn kú ni tí wọ́n padà sí díẹ̀ sìn ọlọ́run ṣùgbọ́n afọ encouragement pẹ̀lú máa fún lówó ọkọ̀ ní àbò kéré ká máa múra sí tán ṣe ẹ̀ẹ́dẹ̀ ntí ọjà ìbànújẹ́ yẹn jù láyé olóòkọ tí wọ́n máa pè wọ́n ya kẹ́nẹ́ kan yíyá àjọ àwọn orúkọ àwọn ọmọ tiwa bàbá kẹ́nẹ́ kan àdéhùn láre èso ń tan àwọn èèyàn lẹ́yìn ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ díẹ̀ tí mo sọ yìí mò ń ṣe mo kọ́ dímà ni mò ń ṣe ọ̀rọ̀ síwájú ni àti ìwọ̀nù àgbà mi ta fẹ́ lọ màá ka oríṣi tí a méjì mẹ́ta fún wa lórí ọ̀rọ̀ tá à ń sọlẹ̀ lẹ́nu kọ̀ọ̀kan ó fi ma àwọn tá à ń sọlẹ̀ lámàdájú tá a sì fi lè sọ fún àǹtọ́ yẹ ká ṣe tí ọjà náà lọ́wọ́ fún alọ́dọ̀ ọlọ́run láti borí ìṣòro tí máa ń tọ̀dọ̀ wọn wá pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run mọ̀gbọ́n fatawa ibnu tẹ́míyà rẹ̀ volume nineteen eléyìí ọ̀nà ni volume nineteen alimujalalu taasi wa asha volume nineteen rẹ̀ nù mọ̀júmù fatawa ibnu tẹ́míyà nínú thirty seven volumes tírà yìí volume nineteen bẹ̀rẹ̀ ibnu tẹ́míyà rahimahu ta'ala sheikh ahmed ibnu tẹ́míyà kọ́nà wọn kọ́dà kọ́njọ́ kọ́ba akẹ́ wọn wọ́n jẹ́ ẹnìkan tọ́lọ́ ń bùn lẹ́bùn ìmà tọ́pọ̀ yàtọ̀ sí ìmà ọlọ́run sẹ́ni múmìnì tó lágbára pọ̀ yàtọ̀ sí yẹn ọlọ́run sẹ́ni lẹ́ni tí ọlọ́run gbà fún wa díẹ̀ nínú ọ̀rọ̀ wọn tá sọ nínú fọ́lùmù yìí mo fẹ́ kí a gbọ́ díẹ̀ inṣàlá lérèfé lérèfé ká máa gbọ́ ọ. wọ́n ní wá ìdá kánà jinu àhàyáha ọ̀kọ̀lá mahamurin mahayin lámùsàwábùn àyíkọ́ọ̀bù nígbà yẹn fáwọn àlùjánu alàyè làwọn náà ẹni tó ní làákàyè ni wọ́n ẹni tá a pa láṣẹ ni wọ́n pé ẹ máa ṣe nǹkan báyìí ẹni tá a kọ̀ fún pé ẹ máa ṣe nǹkan báyìí ni wọ́n ẹ̀san bẹ fún ọlọ́dọ̀ ọlọ́run tó bá ṣe ń tọ́lọ́ ń fẹ́ ìyà ń bẹ fún ọlọ́dọ̀ ọlọ́run tó bá ṣe ń tọ́lọ́ ọ̀fẹ́ wà kọ́dù urisila iléhùn nàbí yusọ́lá ọ̀sálàm ànábìwá muhammad ọ̀sálàm lọ́lọ́run rán sí wọn ó ti nígbà wọn sọ̀rọ̀ kẹlẹ́ ẹ̀ kan bọ́lọ́ lọ́wọ́ láti bí ọ̀sán sí wọn àtọ́ àkànú tí a ní sìn ó yẹ kí wàá rí fáàsì ibi tọ́lọ̀ ti sọ pé òun náà níbi ọ̀sán sí wọn bá a bá rí fáàsì mistake la ṣe tọ́lọ́ lọ́wọ́ sí ọ̀rẹ́ sí wọn ó ń béèrè gbọ́dọ̀ béèrè padà sí bàbá lecture àti questions and answer pé níbo lẹ́ ẹ̀rí rẹ̀ wà pọ́lọ́ ọ̀rẹ́ sí wọn ọ̀nà méjì ní alukóránù kẹrim tó sì ilé láti rí ọjù méjì lọ ṣùgbọ́n méjì tó sì ilé láti rí ní pẹ̀lú ọ̀rọ̀ èèkan nínú rẹ̀ òní sọ́tùlà Ahqaf sọ́tùlà Ahqaf òní Quran chapter forty six aya twenty nine dé thirty two rẹ̀ ọlọ́run sọ̀rọ̀ pọ̀. وإذ صرفنا إليك نفر من الجن يستمعون القرآن فلما حضروه قالوا أنصتوا falamma kubiya walaw ila qawmihim mundhirin. ọlọ́ni wà ní sọ̀rọ̀ fún ẹ èlé kana farọ́ minal jinni yastami'una al-Qur'an nígbà tá a darí nafarọ̀ jama'atu minal jinni ọ̀pọ̀ àwọn àlùjá wa sọ̀dọ̀ rẹ̀ àdébíyàn sálàm yastami'una al-Qur'ana ká gbọ́ kùránì tó ń ké falamma hadaru qalu ansitu nígbà àwọn dé àwọn àlùjá ń pariwo ń pariwo àwọn tó kọ́ sáájú àwọn sọ fún àwọn tó sẹ̀ dé ẹ dákẹ́ o ẹ o à ń gbọ́rọ̀ ọlọ́run kan lọ́wọ́ tó sẹ̀sọ̀ kalẹ̀ o inna sami'na qur'ana ọ̀ya. qalu ya qawmana wọ́n lẹ́yìn èèyàn wa wọ́n pera wọn ń kàlọ́ àlùjáná ẹgbẹ́ wọn. inna sami'na kitaban. à ń gbọ́ tírà kan lọ́wọ́. unzila min ba'di Musa. kálọ̀ ń sẹ̀sọ̀ kalẹ̀ lẹ́yìn tànàbí Musa aleyhi salam. musaddiqan lima bayna yadayhi. yàrá àti ń sọ̀rọ̀ ń tọ́ ṣáájú rẹ̀ lọ táwọn tí a tó sì ṣáájú lọ ń jẹ́rìí rẹ̀. yahdi ilal haqqi. tírà náà fọ́nà mọ́yẹn lọ tariqin mustaqim. ẹ̀yin fọ̀nà àmọ́ yẹn lọ síbi ẹ̀sìn ọlọ́run tó dúró dọ́gba. ẹni àdùjánu ẹgbẹ́ wa. ibùdó ayé lọ́ọ̀yì. ẹ tètè gba ìpè tani bí muhammed ń pè dá ìyá a preacher a one who calls to the way of Allah ẹ ti ń pè yẹn sọ́dọ̀ ọlọ́ ẹ tètè gbà pé rẹ̀ yé o ẹ nígbàgbọ́ sí o. yaghfir lakum min dhunubikum. ẹ bá nígbàgbọ́ sí ọlọ́wọ́ forí àwọn ẹ̀ṣẹ̀ yín jìn o azabin ali. yóò sì lẹ́yìn bá gbàgbọ́ kúrò nínú ìyà ẹlẹ́ta ìlérò. wa man la yujibu da'iya Allah. ẹ bá gbọ́ èpè yìí tí ò bá gbàgbọ́ tí ò tẹ̀lé. falaysa bi mu'jizin fil ardi. kò lè kọ́ agarabọ́lọ̀ nkọ́lọ́ mọ̀ mú lórí ilẹ̀ tí ń bẹ yìí yọ ọlọ́wọ́ pákó lórí ilẹ̀ ayé ìbá àjálùjánu tó lè da tẹ́kùn jù bẹ́ẹ̀ lọ ìbá àlè dẹran ìbá àlè dèrà ìbá àlè dájá nítorí ọ̀dà lẹ́sàbí mọ́ọ̀jì sẹ́ńfìlárìdì oníjúsórí ilẹ̀ owó ọlọ́wọ́ tẹ̀. وليس له من دونه أولياء kò sí sẹ́nìkan tí ó lè dáàbò bò tí ó dúró tì tí ó fi bọ́ lọ́wọ́ ọlọ́run tí ó fi ní jìyà ọlọ́run. ulaika fi dalalin mubin. gbogbo ẹ̀ tí ọba gbàgbà níbi ọ̀sálà nínú àná tó fojú hàn ló ń tàn wá ìkànnì bí tọ́lọ̀ ti sọ okùn suratul jinn gangan fún rẹ̀ verses one to three Quran chapter seventy two verses one to three ọ̀yà ike. bismillahir rahmanir rahim. قل أوحي إلي أنه استمع نفر من الجن يستمعون القرآن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به tíra yìí ń júwe ọ̀nà Ọlọ́run فآمنا به àwa ti gbọ̀nà tó wàlá nuṣirika bi rabbina ahada. àwọn òní dàkà mí pọ̀mọ́lọ́ ọba wa mọ́ láéláé. ọ̀yà annahu ta'ala jaddu rabbina. ọlọ́ọ̀ba wa ìjọba tó ga pọ̀ tágbára rẹ̀ ju gbogbo agbára lọ. ma takhadha sahibatan wala walada. ọlọ́ọ̀ba yìí ò mú ẹnì kankan níyàwó kò níyàwó kò sì bímọ kò sì mẹ́nì kankan lọ́mọ. eléyìí àfijẹ́rì ọ̀rọ̀ tá ala muslimi an yastamila fihim ma yastamilu filhins ètò jẹjẹrẹ lórí mùsùlùmí òun kọ́ máa ṣe àwọn nǹkan tá a máa ń ṣe sáwọn tó bá dé ìyẹn ẹgbẹ́ wa sáwọn àlùjánu náà minal amri bil ma'rufi ẹ máa ṣe wá àṣẹ fáwọn náà kankan gbàtọ́ lọ́hùn wọ́n náà yà ni mò ń kárí ṣe wá àṣẹ wọn kankan fi bàjẹ́ lẹ̀ wọ́n dá wá ti ilà Allah ẹgbẹ́ wọn kankan tẹ̀lé tọ́ lọ́hùn kàmá sọ̀rọ̀ Allah wa rasulu bọ́ọ̀lù ọba gangan ṣe pálásì àtòjúṣe rẹ̀ kàmá dáhùn nàbí yọ̀ sọ̀làm báwo yẹ san gan sese wàá sábà àlùjánu nù pé kàgbàtọ̀ lọ́wọ́ wọ́n yọ amílò ìdá yìí tadà o bí ma yọ amílò mi tadà o táwọn àlùjánu bá wọn sa ìdá sáwọn èèyàn irú tá a máa ń ṣe fẹ́ yẹn ẹgbẹ́ ẹni tí ń sa ìdá sẹ́yìn ẹgbẹ́ o ẹ ṣe sáwọn náà láti fi káwọn lọ́wọ́ bàjẹ́ wọn tó bá ń ṣe yìí fọ ayẹ́rìfáwò sọ́ọ́ la hùn bí ma ayẹ́rìfáwò sọ́ọ́ la lè ins ẹ bá àtàkì ọmọ ẹ̀dẹ́ yẹn tó jẹ́ mùsùlùmí nù wọn ẹ fi nǹkan tẹ́ ẹ lè fi bọ́ọ̀ náà jà tí èkó mi ìbàjẹ́ ti ń ṣe sọ́mi yẹn fi kojú òun náà bẹ́ẹ̀ sì lè dí ọmọ èèyàn náà lọ́wọ́ tí bá ń ṣe nǹkan tí ọ̀dà láti di lọ́wọ́ kọ́mọ̀ sí ma bẹ́ẹ̀ ni ẹ ṣe sáwọn náà àfàwọn àtẹ̀wájú ó ní wà sọ́rọ̀ ọ̀hún lélẹ̀ sẹ́ni kánú jàǹdù ó kó sáró ọmọ ẹ̀dẹ́ nìyà kọ́ni yakuna ṣáwàtẹ̀ a máa wáyé ńgbà míì nítorí pé wọ́n fẹ́ràn ẹni tí wọ́n kó sí làwọn bí àlùjàǹdù obìnrin tó rí ọkùnrin mu ọkùnrin ọmọ ẹ̀dẹ́ nìyà tẹ̀lé ẹ wá wọn ọ afẹ́fẹ́ yóò kó sí lára kí ẹsẹ̀ rú ẹ̀ka mbẹ́ńbàdàn lọ́wọ́lọ́wọ́ tí mo ké rúkìá fẹ́nẹ̀ kan nú àwẹ̀ kálùjá náà ní aláàjì ìsá fi mí lẹ̀ mo fẹ́ ni mo fi sọkọ ni ohun mi ni mo sì yọkọ àtìyàwó èèwọ̀ nínú òfin ẹ̀sìn yín kéèyàn yọkọ àtìyàwó ọmọbẹ̀nbẹ̀ wọ ẹni tí mo wí mẹ́ńbẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí mo fún wa lọ́jọ́ míì ni èmi wọn jọ pàdé ọmọbẹ̀nbẹ̀ báyìí mo fẹ́ ni à ń ṣáwàtì ìfẹ́ a máa mú ọ dọ́dọ̀ dọ́dọ̀ èèyàn ìkànnù wàhálà ìgbà míì ìgbèrò bú síyàn ìlànìyàn bú sẹ́ni tí wọ́n rí òun ni mọ̀ dọ́dọ̀ èèyàn níbi ọdún mẹ́wàá sí méjìlá sẹ́yìn ọmọkùnrin kan fọ aṣọ níwájú ta lè bàbá rẹ̀ àwọn àlùjọ̀nù mẹ́ta ń rékọjá lọ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ fún mi èmi gangan náà sọ fún nígbà mo kẹrù kí àfọmọ yẹn wọ́n kàn padà yín wọ́n ní ojú rẹ̀ ọ̀dà pé ilé iṣẹ́ abúlé wà tó báyìí wọ́n á kó ìfọ̀tí fún un gbá gbá ọmọ bẹ́ẹ̀ sísun kọ́ ẹgbà ẹgbà wọn kí ló dé wọn lò wọn lò ẹnìkan kò sẹ́ni tí ń lù ìyá rẹ̀ sá gbé ọmọ ẹ̀ mọ́ra wá di mọ́ra báyìí ní wọ́n bá kó lọ́dọ̀ rẹ̀ àṣẹ wọn kó lọ́dọ̀ rẹ̀ lójú ni wọ́n ti kó sínú ara ọmọ wa rò ó sùnmọ́ jọ́kì jọ́kì jọ́kì tàbí ọjọ́ mẹ́sàn-án wọ́n bá sọ̀sọ̀ fẹ́ẹ́ nìkan ní ẹ bá ní máa fún ọ lọ́jọ́ mo ní wọ́n wá wọ́n bá wá mo ti bẹ̀ sí kérúkẹ́ ẹ̀rọ àlùjá lónìí aláàjì mọ́kè nkankan wọ́n lójú rẹ̀ tí ọ̀dà lọ́jọ́ káwọn máa dààmú ẹ̀ wọ́n làwọn kọjá lọ jẹ́jẹ́ táwọn síbi òde kan táwọn ń lọ ni àwọn wá rí ojú ẹ̀ wá ojú ẹ̀ wá rí bákan ojú ẹ̀ lè sá rí báyìí àwọn akófò ti fún un ìyá rẹ̀ tọ́ àdìmọ́ra làwọn pẹ́ sọ́ wà lè dìmọ́ra kó dí àwọn lọ́wọ́ káwọn sin táwọn fẹ́ ṣe ni làwọn fi akó sáré àwọn ìbá máa lọ bá àwọn àti lùtánì àdánwò ńlá ni èmi ń bẹ ti máa wá báwọn. wà iskun ìgbà míì wọ́n kò síyàn lára torí isku torí ẹ̀ náà jẹ́ isku yàtọ̀ sí mahaba ó yàtọ̀ sí fẹ̀ ẹ̀ náà jẹ́. ètí ń jẹ́ bẹ́ẹ̀ gangan nínú èdè nínú èdè Lárúbáwá ibi táwọn afa sọ pé ti máa ń ṣẹlẹ̀ síyàn òun ìgbà tẹ̀ máa ń fi obìnrin lọ́wọ́ lọ́nà ìfẹ́ ojú ọ̀nà kì í ṣe mahaba isku ni ẹ̀ràn àjẹni ìfẹ́ yẹn máa ń kọjá excess ní lórí love ọlọ́run mọ̀ mọ̀ fi sáàrin ọkùnrin àtòbìnrin tí wọ́n bá ti sọ pé àwọn ọ̀fẹ́ra àwọn kọ́ mọ̀ rí bẹ́ẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ ọkùnrin òní mọ́bìnrin délé obìnrin náà rí bọ́ọ̀kùnrin yẹn délé ìwà tí òní yóò mi wọ́n bá yẹn délé ọkùnrin òní wù sí lọ́nà ìwà tí òní jẹ́ kí wọ́n pò náà wọlé obìnrin òní wù sọ́kọ ẹ̀ lọ́nà